fún ọkọ lọ́kọ tó lọ àbọ̀ tẹ̀. yín tèmi wàhálà ti wà o pressure ti wà gidi gan ni o pàápàá ní agbo òṣèré tíátà ilẹ̀ wa yorùbá àwábìnrin hmm, kan tó ń pè ní àmì lápá pàpá ó ti bọ́ síta o ó ti wá ń tú àṣírí lóríṣiríṣi ó ti sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó pẹ̀lú àwọn MC Olúọmọ ó sọ̀rọ̀ nípa Dunny Ade bó ṣe jẹ́ kó ṣẹ̀ lóyún fún bàbá aláyé kan ni o bó ṣe jẹ́ pé gbogbo àwọn tó ń tẹnu àbùkù tó ń ta lu MC Olúọmọ àti Tinubu bó ṣe jẹ́ pé abẹ́ wọn ni wọ́n ti ń jẹ ṣùgbọ́n tó bá ti wá dé tán wọ́n á máa sọ̀rọ̀ òdì wọ́n á máa sọ̀rọ̀ burúkú sí wọn ẹ̀gbọ́n nǹkan tàbí ná pápápá sọ. ẹ wo èmi ò ń kí n máa wá sórí social media kí wọ́n máa pariwo àbí ká máa sọ̀rọ̀ ká máa búra wa àdúní àdè àbí kí ló ń pìyẹ ṣó yà wèrè ní ó wọn kọ́ wọn lọ ṣiṣẹ́ for forty days at the end of the day owó tó fún wọn peanut ni kí ni ti tiẹ̀ ń bẹ̀ ṣó sọ fún ẹ pé nítorí owó la ṣe lọ ni àbí ìfẹ́ ta ní ṣaṣáájú tó lu ọmọ bá tún wá pè wá mc musiliu tá bá tún wá lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ìjọ torí ọlọ wọn ta ni wèrè tó ń pòkọ ọbànújẹ́ fún ẹ tínú ẹ wá ń dùn tó wá ń gbè mọ wọn ta ló ń fún ẹ ní bad information tínú ẹ ń dùn àwa wí tó ní bó jẹ five naira lórí inú ilé ẹ o lè four hundred naira hundred thousand ṣe sàárà ta ni wọ ó ti gbàgbé àbí ó fẹ́ ka break table ìwọ tó jẹ́ pé ìwọ gógó ni ọba ọba oníṣìnà rọ́ǹsgà ayé ayé àtọ̀hún of reasons ló lóyún fún ọkọ lọ́kọ tó lọ àbọ̀ àbí wèrè ni àbórí ń ta ẹni àdùnní abó ń ṣe èrè abó wọ́ wèrè ni awáwítọ̀ ẹ̀gbọ́n e, e, ẹ̀ e, àpáǹtí ẹ̀dẹ̀ ni ìyẹn náà sọ pé ọ̀rẹ́ òun lolú ọmọ ó ti gbàgbé pé a friend need is a friend indeed ni ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni ọ̀tá ọ̀tá mi ọ̀tá mi ni olú ọmọ dẹ̀ fún ẹ lówó òun gbà ó dẹ̀ mú candidate ẹ̀ ó dẹ̀ fi ṣe yẹ̀yẹ́ abẹ́jọ́ wọ wèrè ni ṣé ń ṣe èrè ni àbí wèrè tiẹ̀ níyì ni ẹ dẹ̀ máa sọ̀rọ̀ lórí social media bíi pé ẹlòmíì mọ̀rọ̀ sọ mọ́ ó dẹ̀ ẹ wò tẹ́ bá jẹ́ kí n bá yín bẹ̀rẹ̀ ẹ̀ dúró parí ẹ̀ ẹ̀ ṣì èrè ni tábà wípé ẹni ọlọ́pàá máa kọ́ wọn wọ́n ọlọ́pàá máa kọ́ everybody wòtòwòtò á bá yín. Àdé ti jáde ó ti sọ̀rọ̀, ó ti fèsì ọ̀rọ̀, ó lé ẹ̀kọ́ ń pariwo ẹnu ni, ẹ̀kọ́ ń palantia ni, ó ní nǹkan tóun sọ ni pé ẹ̀ka ìbò òun, òun fẹ́ kí ìbò òun kó hàn nínú nǹkan tí wọ́n dì ẹ̀gbọ́n nǹkan tí Àdùnní Àdé sọ ẹ ṣe. Face to face. I said what I said once, I say it again. I voted. They imputed the result in our presence. And then all of a sudden, you're saying you're not going to impute it. Why? Jide imputed offline, and that is what I have spoken about. I clearly state I don't care who you vote for. I don't care if you were given one naira, two naira, 90,000, 80,000, 20K, I don't care. Americans will say, if you like it, I love it. But to trend on this glory, kò my dear. Badia, you know me. you would you me low, but you know me. Ó san lórí tó I don't know what the other person's name is, the old glory lady tó ṣẹ́nu pẹlẹbẹ I don't know who you are, never seen you, never worked with you but you will not blow off of this glory. Basira, Badia, you know me. You know me. Maja Torawa. You got a problem? Come face me. Meaning Beshe internet drama. Anybody only blow Belori me. I worked my tail off. Anything with the Soranyasi, Omore. Tó bá jẹ́ 80,000 love way. ìwọ kọ́ mò ń bá wíbọ̀ tó bá jẹ́ yẹn ló fi ń bú mi lọ ṣe odidi one hour video fún mi ló wá dùn ẹ̀ ló tẹ́ lára bẹ́ẹ̀ yẹn èmi ò ní ní kó má bínú ó jọ ẹ lára náà ni ẹni tí mo sọ̀rọ̀ sí ó mọ̀ rẹ̀ and don't tell me not to say anything like I said I don't care who you vote for all I care is. impute my vote, impute the other people's vote. 416 human beings voted. And you are saying, Kusimbe, I have posted evidence. I posted where they counted for your party. I posted when they counted for parties that I have never even heard of. I don't do politics. Um, I don't. I really don't care about it. If there was another way to choose someone to be a leader, and it doesn't involve this, I would rather go down that route. You understand? So I don't, I don't do all this drama. I'm not here to explain myself to anyone. But anyone who feels like they're about to trend on me, hey, a Titi Dollar. Any day you see me in person, your wear share. Kagbari Bagby, your wear share. That's all I'm going to say. Y'all stay blessed. Have a great Sunday. Peace, y'all. INEC imputes the votes.